ká tẹ̀síwájú ká sọ bó la nẹ́bi ti tọ́ àwọn sọ̀hábé àbíbọ́yá kò nídi ká wo kí làwọn sọ̀hábé kí ni wọ́n jẹ́ ká nẹ́bi ò tó dé sallallahu alayhi wa sallam ru'atul ibili ntí ọgbàjúmọ́jú maka ká nẹ́bi ò tó dé sallallahu alayhi wa sallam òun ní sí iṣẹ́ kátàkárà ní Madina iṣẹ́ àgbẹ̀ lọ́gbàdúmọ̀ àmọ́ Maka kátajà kárajà láti ilẹ̀ ló ti wà Maka ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tẹ́ wá ń gbọ́ ni Abubakar ni Umaru ni Uthmanu ni Aliyu ni Abdulrahman ibn Awf Saadu ibn Abi Waqqas Talhatu ibn Ubaidul àti gbogbo wọn bẹ́ẹ̀ ru'atul ibili etí wọ́n ń ṣe tá a responsibility kan tí wọ́n ní ta lè pé àwọn náà ń control nǹkan ní ká daran jẹ ká dara nkúnmi jẹ ká da ẹran jẹ ẹ̀yin náà wojú tá a fi wo ẹni tí ń da ẹran jẹ ntẹ́ fi ma pàtàkì ká sọ bó o la nẹ́bi ti kọ́ wọn ká fi ṣera wa láǹfààní anabi wa tireni àwọn adaran jẹ wọ̀nyí sallallahu alayhi wa sallam anabi tireni àwọn adaran jẹ wọ̀nyí láàrin twenty three years péré wọ́n wá kú ní pé wọ́n ń daran jẹ nìkan wọ́n ń da èèyàn jẹ kódà rẹ̀ ni tó do lórí orílẹ̀-èdè nu wọn. Uh, amirul mu'minin bá a bá ń sọ̀rọ̀ orílẹ̀-èdè ká yan ntí ń bẹ abubakar control abubakar ti o lọ university kan kọ́ gba degree kan in management sciences abubakar tí ó lọ kọ́ public administration lọ́dọ̀ ẹnìkan abubakar ti o ní doctorate nínú political science Allahu ta'ala anhu abubakar wa control kọ̀ntró ní òde òní táwa ń pè ní countries lónìí bá a bá ní a sí i àìmọye ní bẹ̀lẹ́ abẹ́ abubakar radiyallahu anhu màá fún yín lẹ́ example kan péré tẹ́ẹ̀fì mọ kí ni pàtàkì bá nẹ́bí ṣe transform gbèsè ayé àwọn sọ̀hábẹ́ radiyallahu anhu ibi tó jẹ́ province kan lásán bí gbàtà wa ń pín state wa nàìjíríà ń bí ṣe ọ̀ṣun làwà àbí aha àbí ní kwara ń bi tá a wà ti wá àbí ní lẹ́kọ̀ọ́ ní lagos àbí ní hausa kano tá a pinra wa bẹ́ẹ̀ ibi tí ń jẹ́ stéètì kan lásán lábẹ́ abubakar lábẹ́ umaru njọ́hun ẹ mọ bó ti tó lónìí mọ̀kọ́tọ̀ à province àbí stéètì ẹ̀yọ̀ kan lásán ń bẹ lábẹ́ àwọn tá a wí yìí àwọn daran jẹ tá nàbí wa sọ dáadáa rí ìlú adarí èèyàn bí n state dákọ stéètì kan lásán a wàá fojú ara wa wò lónìí iye countries mélòó ní ń jẹ́ stéètì kan òun lónìí nínú àwọn stéètì àbí provinces tí ń bẹ lábẹ́ Abubakar Umaru ní kíni asham gbogbo àná làwọn àgbọ̀ tó ń gbé ilẹ̀ ṣáàmù èyí ò nìkan kábùbákiri ń darí o bíi stéètì kan ni nínú àwọn stéètì tó wà lábẹ́ ìjọba Abubakar Siddiq bẹ́ẹ̀ ni Umaru náà lò bẹ́ẹ̀ ni Uthmanu lò bẹ́ẹ̀ ni Aliyu lò radiyallahu anhu níbi àwa wá pín kélekèlé dé lónìí tá à ń pera wa ní orílẹ̀-èdè táwa náà ní olórí orílẹ̀-èdè níbì kan tó jẹ́ stéètì láyé Abubakar yìí á yọ kọ́ńtìrì bíi mẹ́rin bẹ́ẹ̀ lónìí eléyìí sọ̀rọ̀ ìtàn ntáwa náà lè rí ni kọ́ńtìrì tí wọ́n ń pè ní Syria lónìí lábẹ́ sáàmù stéètì kan péré tá Abubakar control ni. Syria jẹ́ country lónìí bíi local government jẹ́ abẹ́ stéètì sáàmù níjọ náà bẹ́ẹ̀ bá tún kó ń bẹ́ẹ̀ ni country míì tún bẹ́ẹ̀ lónìí à ń pè ní kíni Jordan àwọn lárúbáwá ń pè ní al Ordun bíi local government kan lòun náà jẹ́ a whole country lónìí tó ní pírẹsidẹ́ǹtì tó lọ́ba tó ní prime minister tó ní gbogbo ẹ̀ bí local government ẹ̀ yọ ọ̀kan péré ní ń jẹ́ state kínní asham láyé àwọn tá à ń wí radiyallahu anhu ó di mélòó ó di méjì gbogbo bí ti ń jẹ́ Palestine al-ardul muqaddasa ó fi mẹ́yì táwọn ọ̀tá islam àwọn yahudi tí wọ́n sọ ní israeli lónìí tọ́lọ́wọ́n padà dá padà fáwọn mùsùlùmí gbogbo ẹ̀ bí local government kan ni ní state kan lábẹ́ ìjọba abubakar siddiq radiyallahu anhu ó di mélòó ó di mẹ́ta mẹ́ta ni kì í pé mẹ́rin àmẹ́lẹ̀ kẹrin náà ń bẹ bẹ́ẹ̀ yẹn bá tó káàkiri ayé wọn ni wọ́n ń pe country kan ní kíni beirut lebanon lebanon tí capital rẹ̀ ń jẹ́ kíni beirut country kan ni lónìí àbí wọ́n ní president kọ́dà wọ́n ní prime minister local government ẹyọ kan péré ni ní state ẹyọ kan péré lábẹ́ ìjọba Abubakar Siddiq radiyallahu ta'ala anhu. bàbá fẹ́ wá wò ó eh, Lebanon Syria Jordan àti Palestine gbogbo ẹ̀ lónìí countries ni wọ́n àwa ni gbogbo wọn yìí ń bẹ lábẹ́ kínni bíi state ẹyọ kan ṣáàmù lásán nínú àwọn tí ń bẹ lábẹ́ ìjọba abubakar siddiq torí bá a bá ń sọ pé olórí orílẹ̀-èdè labubakar olórí orílẹ̀-èdè ní ọmọrù ọ̀dà bíi ipá ń dí ẹ̀tọ́ wọn kù bá a bá ṣàlàyé ẹ̀ olórí ayé ni wọ́n wọn èyí sọ olórí orílẹ̀-èdè lásán torí ẹ̀ mo ṣe analyse ẹ̀ nísìnyí state ẹyọ kan lábẹ́ tí wọ́n là wá pín sí country bíi mẹ́rin lónìí àmọ́ tá a fẹ́ lò ní pé kí ló transform àwọn tí ń darán jẹ́ láàrin ọdún kékeré wọ́n sì lè ṣètò local government wọn ò dá dó ń bẹ́ẹ̀ wọ́n lè ṣètò state wọn ò dá wọ́n lè ṣètò country kò tán síbẹ̀ kọ́dà wọ́n ṣètò ayé ilé kéwù wọn lọ yunifásitì wo ló produce wọn madrasatu muhammadin sallallahu alayhi wa sallam yunifásitì anabi muhammad sallallahu alayhi wa sallam yunifásitì téèyàn ọgbà ìmọ̀ kan wọbẹ̀ yóò sì jáde lóní mímọ́ yunifásitì téèyàn ó fi pò kí ọkàn wọbẹ̀ yóò sì gradúwétì lóní bẹ̀rù ọlọ́run yunifásitì téèyàn ọmọ ẹjọ́ máa ná kó tó ra admission síbẹ̀ ńjọ wọn bá sì gradúwétì ẹ ọ̀dọ̀mọ àlìjánná hadihi madrasatu jami'atu muhammadin sallallahu alayhi wa sallam òun làwọn tí wọ́n gbé tò ìkalẹ̀ ní ká wa sọ mo wá fẹ́ bi wá ṣé ọlẹ́ irú ọ̀rọ̀ yìí nídìí ká sọ ọ́ àbí ò nídìí mo rò páwa náà orí pàtàkì epo need mo fẹ́ ká ká realize yẹ pé wọn kàn ronú tọ́píìkì kan lásán ọlọ́run kó san wọ́n lẹ́sẹ̀ dáadáa nítorí yẹ kí a ṣe ní kọ́dà kó lọ́rùn ẹnu ká ṣe é níwèé ká ṣe ń tíra kí gbogbo ọmọ mùsùlùmí ọmọ kéèpé ẹ bá nẹ́bì tọ́ àwọn sọ̀hábẹ́ nìyẹn sallallahu alayhi wa sallam. bàbá ń sọ pé àwọn sọ̀hábẹ́ wọn jó lórí wọn ń darí àgbáyé káwọ mọ́mọ́ wò ó pé bí àwọn ti ń darí àwa lónìí ni o méjèèjì lànàbẹ̀ fi tírẹ́nì wọn mọ sọ fún yín jami'a tànàbẹ̀ yunifásitì tànàbẹ̀ muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yẹn bá jẹ́ pò kí ìtọ́wọ́ bẹ̀ ńgbà tí ó graduate yóò dolùbẹ̀rù ọlọ́run bọ́bá tí ọ mọ̀kan mọ̀kan ru'atul ibili ẹni tí ọkàn máa da ẹran jẹ máa nẹran lọ́pàá bí ọ bá jáde gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ kó sí i lábẹ́ kọjẹ́ countries yọ máa control rẹ̀ tí ò ní sí sọ̀rọ̀. àmọ́ síbẹ̀síbẹ̀ anabi òfin èké bí a ṣe gbé ayé nìkan la anabi kọ́ àwọn sọ̀hábẹ́ ní tí wọ́n fi yàtọ̀ fún àwọn tí ń darí àwa lónìí nù kí n tún fún yín lápèjúwe kan عمر بن الخطاب رضي الله تعالى عنه إنه أوا صحابي عن نبي نانو أوا أقبى صحابي عن نبي محمد صلى الله عليه وسلم عمر بن الخطاب رضي الله تعالى عنه وأرضاه أقبى وعمر بن الخطاب òun náà kọ̀ntró gbogbo ń ta ní Abubakar kọ̀ntró yìí tí ń se bí àìmọye countries nídìí tiwa lónìí bí Umaru ti ní gbogbo resources lábẹ́ rẹ̀ tó yìí ẹ̀dàkùn bẹ́ẹ̀ yẹn bá ń kọ̀ntró local government lásán Nàìjíríà ẹ̀mọ̀rú ayé jẹ́ ọmọ gbé o ẹ̀mọ̀rú ń tí ọmọ gun o ẹ̀mọ̀rú ń tí ọmọ jẹ o àbí bẹ́ẹ̀ kọ́. à ń bẹ̀ léèyàn control state àbí wọ́n ń control country kètò kankan nù yìí táwọn control yìí o countries mẹ́rin ní ṣe déédéé local government state kan lábẹ́ Umaru ibn al-Khattab ẹ wá gbọ́ bí Umaru ti rí Umaru tó graduate ní University anabu Muhammad sallallahu alayhi wa sallam Umaru wà lórí mẹ́mbàrí lọ́jọ́ kan ọwọ́ ajásìkò tí èèyàn mú díẹ̀ nínú ìlú àwọn tí wọ́n máa rí kò tó bí wọ́n ti máa rí lọ́dún náà ọwọ́ afa pé lápèjúwe béèyàn bá ní sunlé tó fẹ́ jẹ sungbà náà a mọ̀ pé béèyàn bá fura iṣu àti epo àbóròró àbí ẹyin yọ gbádùn ẹ̀ àmọ́ ńgbà tí ọba sí a èèyàn ò lè jẹ su lásán náà. òun náà mọ̀ pé òun yó ni o òun ọ̀gbádùn kíni òun ọ̀gbádùn jẹ tó ń jẹ Umaru gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olórí orílẹ̀-èdè ntọ́ wa chúùsì fún rẹ̀ nù Umaru wa chúùsì ká máa jẹsu láì sepo láì sòróró láì sẹ́yìn àpèjúwe nìyẹn oúnjẹ tí wọ́n ń jẹ yàtọ̀ fún sunjọ́ náà àmọ́ bó ti rí mọ́ sàlàyé rẹ̀ fún yín wọ́n ní Umaru wa wà lórí mímbàrí ńjọ́ kẹ́ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ fakọ́rọ́kọ́rọ́ bátìnúhu radiyallahu ta'ala anhu inú Umaru wọn kún àwa náà má bá a bá jẹrú àwọn oúnjẹ kan oúnjẹ tó ṣe pé kébi ọ́sà máa pààyàn ni àdàlú àti gàrí ẹ rí i pé kébi ọ́sà máa ṣe kí ni kébi ọmọ pààyàn bẹ́ẹ̀ náà bá jẹrú àwọn oúnjẹ yìí ẹ rí i pé nú èèyàn ọmọ ṣe kí ni inú ọmọ wa kún pé akílọ̀ dàlú inú mi yìí umar bin al-khattab fa qarqara batnuhu látàrí tí umar jẹ́ olórí countries látàrí irú oúnjẹ bí ajẹsù kò lépo àbábúgà àríṣẹ́ wà tí umar radiyallahu anhu jẹ́ ń jọ náà inú umar wa ń kún nígbàtí umaru gbọ́ kúnkún inú rẹ̀ umaru wá dájú kọ inú rẹ̀ bí èèyàn ń bá sọ̀rọ̀ ìtàn tó lákọọ́lẹ̀ ni o umaru ní kọ́rkìr àwòlátú kọ́rkìr fa innaka la tashba'u hatta yashba'a atfalu muslimin kọ́rkìr àwòlátú kọ́rkìr fa innaka la tashba'u hatta yashba'a atfalu muslimin kọ́rkiri àwòlátò kọ́rkiri bówó kùnjù bẹ́ẹ̀ lọ ìwọ ọ̀nù yìí umaru ń sọ bẹ́ẹ̀ fúnnu rẹ̀ ó kun ó ó kun ó látàṣbàrù ó ní yó hàtà yàṣbà àtìfàlù mùsùlùmí tí gbogbo ọmọ mùsùlùmí ó fi jàjẹ yó ló tó kàn umaru bọ́ni al-Khattab àwọn tó jáde níbo ní yunifásitì tànàbí náà sallallahu alayhi wa sallam òun ni mo sọ lẹ́ẹ̀kan pé anabi kọ́ wọn bí wọ́n ti lo ayé ó tún wáá fi bẹ̀rù ọlọ́run kọ́ wọn bí wọ́n ò ti ní fààyè wọn bá ọ̀run wọn jẹ́ kánú tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́lẹ́kọ̀ọ́ ayé àmáyéhun náà ni ó ti wáyà tí ó jẹ lọ́rùn níbi ayé tọ́lọ̀ ń fún yẹn náà owó tọ́lọ̀ ń fẹ́ lòmíì náà lè ràyà ló fi ra náà. àmọ́ àwọn sọ̀hábẹ́ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam bá nábì ti tọ́ wọn nìyẹn ọ̀tọ̀ wọn lọ́nà tayé ọ̀tọ̀ wọn lọ́nà tàlùkìyàmà fọ̀rọ̀bíyàlláhu anuhum wa ardọ̀hum ọlọ́nkọ́dá kúnkọ́ bá ń sàlékún yọnu fún gbogbo àwọn sọ̀hábẹ́ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam gbogbo eléyìí a fi ṣe bíi mùkọ́dìmà pé àkọ́sọ ọ̀rọ̀ ń pa títọ́ta nẹ́bi tó àwọn sọ̀hábé tí wọ́n fi tílé ayé wọ́n fi yí padà sí dáadáa. nínú tàntẹ́ bá ka ìtàn nínú pé èèyàn máa jà láyé irú ìtawà ń bá kínlẹ̀ yorùbá nísìnyí ìlú kan bẹ lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀yìn lẹ́kọ́ dé àyín àwa la nílẹ̀ kò sẹ́ni ó ṣe é tó lárúbáwá ká nàbí ó tó dé sallallahu alayhi wa sallam ní ntí ó tó já bẹ́ẹ̀ yẹn bá pa ọmọ lárúbáwá kan tó ìpẹ́ràn kan ló ti wá tí wọ́n wá wádìí tí wọ́n ní àbílù kan aráàlú báyìí lọ pa ọmọ ìlú báyìí ó lè fa ntí ogun ó dìde láàrin ìlú méjèèjì sẹ́nìkan wọ́n pa àìmọye yẹn lẹ́mí wọ́n sọnù lórí ẹ̀ bí wọ́n ti rí inú ká nẹ́bí o tó dé sallallahu alayhi wa sallam. lẹ́nu ìgbà díẹ̀ tá nẹ́bí fi tọ́ wọn nìyẹn anabi wa sọ wọn di kíni qawmun yu'thiru ba'duhum ala ba'd. àwọn lárúbáwá yìí náà lọ́wọ́ á di pé bẹ́nìkan nù wọ́n bá ní oúnjẹ tí ò tó èèyàn méjì jẹ ọmọ kò oúnjẹ yìí oúnjẹ tó lè yó ẹnìkan ni. àwọn tí wọ́n ń wòran wọ́n wò ọ̀tá tẹ́lẹ̀ wò pé àà èmi ò ní sọ èmi ò rọjú ìwọ jẹun yìí bí ọba lè táwa méjèèjì jẹ anabi lọ tọ wọn bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. eléyìí tí a sì ń wí yìí ká mọ̀ pé àbí akàn dunnú àbí nǹkan àwọn mùsùlùmí wọn ń dé tọ́ra lérẹ́ ní tí èsè mùsùlùmí náà tí ọmọ gbọ́ kọ́dà àwọn tí èsè mùsùlùmí tó jó lóòótọ́ wọn jẹ́rìí sí i wọ́n ń pè ọkùnrin kan ní michael hart ọmọ amẹ́ríkà ni kìí ṣe mùsùlùmí o ó ṣèwé kan ó pè ní the one hundred the one hundred táìtù ìwé yẹn náà nìyẹn michael hart ló ṣe kí ló kó jọ síbẹ̀ tó fi di the one hundred historian lọkùnrin yẹn ni tí máa wádìí ìtàn ni ọwọ́ ní pírójẹ́kìtì tóun ní tóun fẹ́ ṣe ń tóun ni pé òun fẹ́ wádìí the one hundred most influential personalities àwọn èèyàn tó yẹ pé ńgbà táyé ti ń bẹ dìgbà tóun Michael Hart ń sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n lórí pa jù nínú sẹ̀mí ayé regardless of pé ẹ̀sìn kan wọ́n sìn nǹkan kan wọ́n ṣe èyí wọ̀n kan o àmọ́ wọ́n ma lọ́nú history òun ma wádìí òun wà tó gbogbo wọn bóun bá kọ́ rí hundred yìí tán bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ńgbà tó kó hundred jọ ẹ mọ wàhálà tẹ́yìn ó ṣe kẹ́yìn ó ní láti gba ayé tí ń jáyé gbẹ̀yìn bá lóun fẹ́ mú mílíọ̀n nílùú Òṣogbo yìí nìkan ṣé kò ní rí kẹ́yìn wá ní hundred gbogbo ayé lòun ó sì ti mú ọ gbọ́dọ̀ gbé kíni kalẹ̀ ọ gbọ́dọ̀ gbé criteria kalẹ̀ fún rẹ̀ Ya nǹkan báyìí ni màá fi wọn àwọn èèyàn wò ọwọ́ àṣẹ gbogbo ẹ̀ ń gbò kó gbogbo àwọn ọgọ́rùn-ún ìjọ the one hundred ni wọ́n ń pèwé yẹn ọwọ́ adíntókù ni pé òun ọmọ tò wọ́n gbogbo wọn náà ni wọ́n lórí pa dáadáa ni wọ́n ṣiṣẹ́ jù ní ọmọ èèyàn àmọ́ àwọn kan ṣe jà àwọn kan lọ ọwọ́ abẹ̀rẹ̀ sí ní gírèdì wọn ení èjì ẹ̀ta ẹ̀rin àrùn ó fi dé nọ́mbà hundred ntẹ́ fi mọ̀ pé Michael Hart kò kò fọ̀rọ̀ ẹ̀sìn sí inú àwọn tí Michael Hart fi bẹ́ẹ̀ kọ́dà àwọn tí ọ̀pẹ́ tí wọ́n lọ yìí irú Soviet Union tí mo dákọ lẹ́ẹ̀kan ẹni tó jẹ́ olórí Soviet Union kẹ́yìn tẹ́ túká kí ló kọ́ ẹ̀ Gorbachev Mikhail Gorbachev ń bẹ nínú àwọn tí Hart rí i pé àwọn tó wà most influential tó sínú. ọwọ́ lọ jìnnà débi pé kọ́dà látàyà nabi musa aleyhi salam ó lísì àwọn èèyàn kódò ó lísì christian lòun gan ó lísì jesus síbẹ̀ ó lísì paul síbẹ̀ àmọ́ gbogbo ayé lójú ni pé ńgbà tí hati ó gbéwé rẹ̀ jáde number one on the list ó ní muhammad sallallahu alayhi wa sallam hati ó ṣe islam o michael hart kò gba islam o but ìwé rẹ̀ tó ṣe the one hundred yìí number one on the list anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó lísì anabi isa náà o alayhi salatu wa salam i think tí n bá ṣe mistake kọ́ra kìí ṣe number two àbí three bóyá four àbí five ló fa anabi isa sí. nta fẹ́ ló ń bẹ̀yẹn ni pé àwọn lárúbáwá ní alḥakuma shahida bihi al-aada. al aada òótọ́ pàtàkì òun lèyí tọ́ tẹ ní jẹ́rìí sí kọ́ wáyé kí mùsùlùmí lọ́fà nẹ́bì ṣe nàmbà wán kí ni ó ṣe é tí ò ní fi ṣe nàmbà wán tẹ́lẹ̀ bọ̀tọ́ ọlọ́run fẹ́ fi bá nẹ́bì ti tó sọ̀lọ́lọ́ ọ̀rọ̀ sọ́lọ́m ó tún fẹ́ fi hàn gbogbo ayé àti mùsùlùmí àtẹni tí ó mùsùlùmí ó ní kíró àwọn háàtì yóò lè sòdodo ọ̀pọ̀lọpọ̀ náà lọ́ mọrú òdodo yìí àmọ́ pàtàkì jùlọ níwọ̀n áfíríkà wa ń bì yìí Ima sòro fáwọn èèyàn láti jó lóòótọ́ àwọn òyìnbó wọn níbi tí wọ́n kù sí tó pọ̀ o àmọ́ lọ́nà àbẹ̀yẹn wọn dà àwọn máa ń wá objective ṣé kí ní ìdá ọ̀dà náà ni kọ̀dá kọ̀dá náà ni. ìmọ̀ àwọn tó jẹ́ lẹ́sìn rẹ tó ṣe anabi tàwọn mùsùlùmí lọ wá fi sí nàmbà wán kọ́dà anabi tiẹ̀ tó tó ọ̀ tiẹ̀ pé lànàbí ọlọ́run rẹ gan kọ̀ gbapò kínní lọ́dọ̀ rẹ hati wa ni kí wọn farabalẹ̀ ìwé yìí ìwé tẹ́ni bọ́dí lè rà ní o wọ́n ń tà ní rògbé nàìjíríà bọ̀ tó wà ní outside nàìjíríà the one hundred by michael hart. ó ní ṣe mọ̀ pé nígbà tóun gbé project òun kalẹ̀ òun sọ pé ó ní tóun ń sùn. wọ́n á ní ọ̀dà kí ló dé tà nẹ́bi fi gbapò kínní sallallahu alayhi wa sallam òun ni mo fẹ́ relate mọ́ kínní tọ́píìkì tí à ń discuss lónìí hati lòun wo gbogbo àwọn tí hundred yìí tí wọ́n wà very very influential nù history ọmọ èèyàn òun rí i pé gbogbo wọn ìmọ̀ kọ́lọ́hún ó fún wọn ní ọ̀rọ̀ ayé yìí tó kí wọ́n ní breakthrough nípa nǹkan kan ní ọ̀rọ̀ ayé ara àwọn tí michael hart list ń bẹ àwọn níbi àwọn kẹ́ni newton bí yẹn bá ń sọ̀rọ̀ sáyẹ́nsì lónìí gbogbo iná ń tàn ní nǹkan kan ni làákàyè àwọn newton ló mú wa àwọn yóò náà bẹ́ẹ̀ olóyìn àmọ́ tó ń wá rí ni pé kò sí ẹlòmíì in the history of man nínú ìtàn ọmọ ànábì ádámà tó ṣe pé láàrin ìgbà tí ọ̀pọ̀ lọ títí kí èyí sọ̀rọ̀ àmọ́ sọ̀rọ̀ century àbọ̀rọ̀ half a century ó to ó transform àwọn. Uh, gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ kò ní ipò ẹni tí ń bẹ ń sàlẹ̀ yẹnyẹn wọ́n sì dókè kọ̀ wá fi mọ bẹ́ẹ̀ ọ̀là nẹ́bì nìkan lòún rí tọ́wọ́ successful ń pa kíni á ṣètò ayé á sì ṣètò kíni á ṣètò ọ̀run ó ní tó mò ń ṣe nìyẹn ó ní gbogbo àwọn yòókù òun rí tí wọ́n achieve bọ̀tí nígbà tóun bá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn òun rí pé ah, eléyìí gbogbo ń tọ́ achieve láyé ọ̀jáyé yìí náà lọ kò ní impact kankan lórí bọ́rùn àwọn èèyàn ó sì dá àbí àwọn tiẹ̀ lè má ro ọ̀run morally pé bó làwọn èèyàn ó ti ṣe léyìí má ṣe léyìí eléyìí má ba tèèyàn jẹ́ eléyìí má ṣe yóò kópa lára báyàn ìmọ̀ kẹ́lẹ́ yọ ọmọ mójútó pé pọ́rọ̀ ayé nìkan abẹ́lòmíì ẹnu ọ̀rọ̀ tọ̀run nìkan lọ́lọ́run fún ṣe àmọ́ kò ní kíni kò ní impact kankan ní ètò ilé ayé michael hart wá lòun ò rí ẹlòmíì tọ́lọ̀ ń fún ní méjèèjì ṣe nínú history ọmọ èèyàn bóun ti kàtàn tó láàrin ìgbà péréte tí ó pọ̀ àfẹ́ntóhùn fi ṣe number one yẹn o òun là nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam àwọn òṣèṣẹ́ nídìí kí michael hart ọ̀sọ̀ lè fa wà torí pé kí wọ́n máa ní àhẹ́n michael hart lókù tí wọ́n fi ń ṣe wá hàn àwọn ọ̀sọ́ léyìí nítorí kíni torí àwa tá à ń wá mọ́sálásí àbẹ́yìn sẹ̀sẹ̀ nídìí kí hàtì ọ̀sọ́ bá nẹ́bi ti tó fún yín àhà èmi náà nídìí ẹ̀ mi nídìí kí michael hàtì ọ̀sẹ̀sẹ̀ sọ bí ànẹ́bi ti tó but gẹ́gẹ́ bí mo ti wí alḥakuma ṣahida bihi al-ada nbí ẹ bá rí tẹnìkan ti fẹ́ máa sẹnu yọlọyọlọ tí yọ máa sọ̀sọ́kùsọ sí islam ẹ fi ràn létí gbà á. Ah, ọlọ́run ọ̀fẹ́ àbòsí o michael hart ní kìí ṣe mùsùlùmí o n tó wí ń pa anabi ni sallallahu alayhi wa sallam ajẹ́ pé ń tí anabuwa muhammad sallallahu alayhi wa sallam tá anabi fi ríru pò yìí lójú àwọn michael hart báwa náà bá ronú pé ká gbé tọ́píìkì kalẹ̀ ká bára wa sọ ọ́ bó la anabi ṣe wá àchífù ń tọ́ àchífù yìí láàrin àwọn sọ̀hábẹ́ rẹ̀ rọ́bì allahu ta'ala ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ọjọ́ tó ti wá lọ ẹ má bínú nǹkan kan lọ́fà tí lẹ́kṣọ̀ fi tètè bẹ̀rẹ̀ ń wà á sáré lọ bí kí làwọn al-usul wal-usus àwọn kí ni a lè pè ní landmarks àwọn principles pé níta nẹ́bi ṣe ni níta nẹ́bi ṣe ni níta nẹ́bi ṣe ni táwọn ti ń daran jẹ́ fi ń dayé jẹ́ àkọ́kọ́ ntá nẹ́bi kọ́kọ́ jẹ́ kó rin lẹ̀ lẹ́mi gbogbo àwọn sọ̀hábẹ́ bá nẹ́bi ti tọ́ wọn nìyẹn kayfa rabba nabiyyu sallallahu alayhi wa sallam khayral qurun rabbahum ala hubbillahi wa hubbir rasul sallallahu alayhi wa sallam àkọ́kọ́ nìyẹn tó yẹ pé gbogbo bi ti ẹlimẹ́ntì yẹn tó bá ti mìs gbogbo à ń dálé kéwúlẹ̀ à à ń dẹ́gbẹ́lẹ̀ ma wá kéwú tí ẹ́límẹ́ǹtì yẹn ti sin bẹ́ẹ̀ wọ́n mọ̀ ni. anabuwa muhammad sallallahu alaihi wa sallam akoko nta nabi kọ gbin sẹmi àwọn sọhábẹ ni kini hubbullah wa hubbur rasul ìfẹ́ ati àti ìfẹ́ Ne nífẹ̀ẹ́ tòótọ́ yàtọ̀ fúnfẹ́ akànfẹ́nu wí. àwọn sọhábẹ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ìfẹ́ ọlọ́run jọba lọ́kàn wọn torí pé nínú tọpọlọpọ mùsùlùmí ọmọ lónìí ni mo fi ní ta bá ti rí ẹnsòrò ẹlẹmẹǹtì yìí ń bi àǹkọmọ ń kéwù ni àǹkọmọ lé ẹ̀kọ́ kan ni ẹ máa wá ṣe ẹgbẹ́ ìsìláàmù kan ni bẹ́ẹ̀ bá fi fẹ́ ọlọ́run kọ́ jọba lọ́kàn àwọn èèyàn ẹ kàn ń ṣe wàhálà yín torí pé ìfẹ́ ọlọ́run òun ní ó jẹ́ kéèyàn tẹ̀lé tọlọ́run because ọlọ́run yàtọ̀ sí àwọn táwa ń wò pé wọ́n jù wá lọ láyé yẹn ẹ jẹ́ ń sọ́kọ́ bá yé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá jẹ́ olórí wa bá a ti jókòó yìí kọ́dà ká mú un bi tó kéré bẹ́ẹ̀ bá wà ní primary school tó jẹ́ ọ̀gá primary náà ni headmaster bí aha ó headmaster ká mú un bi tó kéré ń ni àwọn ọmọ iléèwé àtàwọn teachers ti ń bẹ lábẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bá ti rí i pé mọ́tò rẹ̀ ló dé yìí a ó ti dé o ó ti dé o lójú rẹ̀ yóò máa jọ pé a òun rí bíi kọ̀ǹtró wọ́n tẹ̀lé wọn àmẹ́nu ibi ọba ti rí wọn òun náà ni ńjọ́tọ́ bá ti pẹ̀yìn dàbí wọ́n transfer rẹ̀ kọ́dà àárọ̀ ọmọ iléèwé míì ti ń lọ padà lẹ́kọ̀ọ́ mọ́ headmaster rẹ̀ pé ńgbà tá a fi wà ń lè yọ àwọn bàbá yìí fojú wa rí nǹkan ká má wá gbé e lòkè bẹ́ẹ̀ ní secondary school ní university ìlú local government state national ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń bẹ̀rù tá à ń tẹ̀ láṣẹ wọn ni sá nífẹ̀ẹ́ wọn àbá ń bẹ̀rù wọn à ń bẹ̀rù wọn ni ọlọ́run ní òun ọ̀wá fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní ìtẹ̀láṣẹ tòun kò gbọ́dọ̀ jẹ́ pé nítorí ìbẹ̀rù òun nìkan àfi yẹ kọ́ jẹ́ kó kíni kó Kini, kó ìfẹ́ òun ọlọ́run èèyàn gbọ́dọ̀ máa tẹ̀lé tọlọ́run látàrí ipọ́ fẹ́ràn ọlọ́run látàrí ipọ́ bẹ̀rù ọlọ́run níjọ́ tó bá ti di pé èèyàn kan bẹ̀rù ọlọ́run kò sí fi ọlọ́run lọ́kàn ẹ̀ bí ẹni tí ń gbà tó bá rí olórí tí ń ṣe ń tọ́ fẹ́ irú wọn lẹ́rìí bẹ́ẹ̀yàn bá nífẹ̀ẹ́ ọlọ́run nítòótọ́ kọ́ra bẹ́ẹ̀yàn bá wà nókun biribiri ń kọ̀rọ̀ yàrá rẹ̀ kò ní saburú torí fẹ́ ọlọ́run yẹn ti ṣe kínni ó ti jọba lọ́kàn rẹ̀ àkọ́kọ́ ń tà nẹ́bí mi àwọn sọ̀hábẹ́ nìyẹn sallallahu alayhi wa sallam ya a a a ẹ má ṣe kínni yìí nítorí pé ọlọ́run ó yín yà nìkan ẹ rí ń rí i pé a a ọlọ́run tó ṣe báyìí ọlọ́run tó ṣe léyìí ọlọ́run tó fún mi lójú àwọn kan ní orí náà ọlọ́run tó lè mi ọmọ gbọ́rọ̀ àwọn kan ní ọ̀gbọ́ ọlọ́run tó lè mi ọmọ rìn máa dìde àwọn kan ní òlérìn a ọlọ́run yìí tọ́ sí i bọ́ba ni ma débi kan kì ma débẹ̀ kéèyàn ó nífẹ̀ẹ́ rẹ̀ débẹ̀ not because wọ́n sọ fún ọpọlọ wọn ó fi ọwọ́ náà bọ́ba kírun nìkan ló fi ń kírun bẹ́ẹ̀ bá ń serú ẹ̀ kò tí ì jẹ́ mùsùlùmí gidi ń bẹ̀rù ọlọ́run nìyẹn kò fẹ́ràn kínni ẹ́ kò fẹ́ràn ọlọ́run ọlọ́run sì ló ń ọgbà òun ẹ má sọ òun di àwọn ẹrù jẹjẹ olórí ayé ń bẹ́ẹ̀ bá rí wọn nìkan àmọ́ ẹ jẹ́ kífẹ́ òun ọlọ́run wà lọ́kàn yín kẹrí pé gbogbo ń tẹ́ ẹ bá ń ṣe pẹ̀lú dùnú òun ní ọlọ́run ò fi nídìí ẹ̀sìn téèyàn ń rojú ṣe àtún dénú ọlọ́run ò nídìí ẹ̀ kéèyàn má wulẹ̀ dààmú ara ẹ̀ ìrún lèèyàn kí ti ń rojú kí ni àbí zaka owó rẹ wọn ní ọyọ ló ń pòṣe o tó yọ kò sífì ọlọ́run lọ́kàn rẹ̀ ló fi ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run sì sọ fún wa nù alukur'an alkarim kẹ torí mo fẹ́ emphasize ọ̀rọ̀ mahabbatullah lára ń tẹ̀ mí rí pé ó mísì lọ́pọ̀lọpọ̀ community wa ní nàìjíríà ńlẹ̀ yorùbá kò sí fi ọlọ́run èyí uh, at best ń tọ́ dáa jù tẹ́ rí lọ́dọ̀ àwọn yẹn ni pé ọbẹ̀rù ọlọ́run àmọ́ kò fẹ́ràn ọlọ́run ọlọ́run sì ní àfi kẹ́ òun rí ẹni tí ẹ̀ ń ṣe tiẹ̀ not only because pé ẹ bẹ̀rù rẹ̀ àmọ́ nítorí pé kí ni ẹ fẹ́ràn ẹ̀. ọlọ́run sọ nínú alukur'an al-karim nínú suratul baqara tẹ́ẹ̀fì ma pàtàkì kí ni ìnífẹ̀ẹ́ ọlọ́run. ọlọ́run ní wa minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka ka hubbillah. والذين آمنوا ashaddu hubban lillah ẹ ṣeun ọlọ́run ní wa minan nasi ẹ̀rì nínú àwọn èèyàn man yattakhidhu min dunillahi andada àwọn tí wọ́n tún máa mú àwọn baba kékeré míì lẹ́yìn ọlọ́run kọ́dà àwọn tí wọ́n mú yìí ẹ wo bí tọrọ yẹn léde ọlọ́run ní yuhibbunahum ka hubbillah wọ́n máa fẹ́ràn àwọn nǹkan gẹ́gẹ́ bí ìfẹ́ wọn sí ọlọ́run ẹja ronú sí ọ̀nà mẹ́ta lèèyàn lè lọ́mọ èèyàn lè wà ń bẹ̀ yẹn inú kó e pé ìfẹ́ ọlọ́run ló borí lọ́kàn ẹ̀ àbí ń fẹ́ràn ọlọ́run àmótúnfẹ́ràn nǹkan kan ṣe déédéé ìfẹ́ ọlọ́run àbí kò tiẹ̀ fẹ́ràn ọlọ́run rárá àti kẹta àti kejì ni ọlọ́run ló wọ̀n gbà kéèyàn ọmọ fẹ́ràn ọlọ́run ọkàn máa bẹ̀rù ẹ̀ lásán. àbí kọ́ tiẹ̀ wá fẹ́ràn ọlọ́run kó o tún ṣe kí ni kó o tún fẹ́ràn kankan ṣe déédéé rẹ̀ òun láyà yìí sọ. ọlọ́run ní yuhibbunahum ka hubbillah ọlọ́run ò pé wọn ò fẹ́ràn òun àmọ́ ní wọn ò jẹ́ kí fẹ́ ẹ̀hún ju ìfẹ́ nǹkan yẹn lọ́lọ́kàn wọn àṣebíyàn bá fẹ́ràn ọlọ́run tó tún wá fẹ́ràn kankan míì ṣe déédéé fi ọlọ́run náà ọ̀rọ̀ nǹkan ọlọ́ni ẹ wá jẹ́ ń sọ fún yín wàlẹ́bínà àmànù àwọn olùgbàgbọ́ òdodo bó làwọn ò rí ashaddu hubban lillah kì í ṣe pé àwọn náà ní fẹ́ràn kan míì gẹ́gẹ́ bí nature àdámọ́ mẹ́yà àmọ́ ashaddu hubban lillah ìfẹ́ ọlọ́run lọ́gbà wájú lọ́dọ̀ tiwọn. kí gbogbo wa ká fi àyá al-Qur'an al yìí ká fi àṣẹ̀ṣẹ̀ ara wa bó la nẹ́bi ti tó àwọn sọ̀hábí wo là wá wà lónìí káfí àyà yìí àṣẹṣe ara wa ǹjọ́ fẹ́ràn ọlọ́run rárá àbọ̀ fẹ́ràn ọlọ́run àmọ́ nǹkan mi ń bẹ tí a ọlọ́run àti fẹ́ nǹkan náà ṣe déédéé lọ́kàn rẹ àbò nífẹ̀ẹ́ ọlọ́run jò ń kóhun lọ ǹjọ́ tó o bá tó nífẹ̀ẹ́ ọlọ́run jò ń kóhun lọ ló tó wà nílànà sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tá a bá wa ń sọ pé ká nífẹ̀ẹ́ ọlọ́run ju gbogbo nǹkan mi lọ bọ́lọ̀ ń ṣe wí nù ayà ẹlòmíì lè má wà á gbọ́ yé gbà ah, bó lè yàn ó ṣe wá fẹ́ràn ọlọ́run ju gbogbo nǹkan lọ torí pé n táwa society kọ̀ọ̀kan ó ní tí máa kàkún fẹ́ irú lápèjúwe nísìnyí ibòmí ń bẹ tó pé ní ntí wọ́n gbà pọ̀ fẹ́ràn yàn ní bọ́ bá ń bùn lówó bọ́ bá ń ṣe kínní tọ́ bá ń bùn lówó èyí ò ní bọ́ ṣe bùn lówó wọn ọ̀fẹ́ràn ẹ̀ nù ṣé bẹ́ẹ̀ nìfẹ́ tọ́lọ́run rí pé ọlọ́run ní ẹ máa kó wá ni àbí ọlọ́run ní ẹ máa ṣe nǹkan kan ni bẹ́ẹ̀ kọ́ ntọ́lọ̀ nílò nù ọ̀fẹ́ rẹ̀ kọ́ yẹn òun lọ́lọ́run ní ashaddu hubban lillah ẹ sáàjẹ́ kí ìfẹ́ òun ọlọ́run ó borí lọ́kàn yín ju kínni ju gbogbo nǹkan mi lọ ẹ jẹ́ n fún yín lẹ́gzámpù kan nísìn mo fẹ́ ká ṣe kínni ká àṣẹ́sì ara wa ànígbò pé àwọn àwa ọ̀dọ́ la pọ̀ ń bì yín mú ẹ̀gzámpù tí ó ṣe déédéé Eh, ìgbésí ayé tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ń gbé lónìí. wọ́n ní ní aago kan àbọ̀ ṣé aago kan àbọ̀ wọ́n máa ń kí dúrì ń bí yàbí ká sọ bẹ́ẹ̀ pé aago kan àbọ̀ ni wọ́n kí ìrun àyílà Man U àti Arsenal wọ́n bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ní one twenty five ó kù márùn tí wọ́n kírun tí wọ́n pèrun wọ́n bá sì bẹ̀rẹ̀ rẹ̀ amọ̀gbà kan tó máa parí bọ́ọ̀lù àbí ẹ ká bira wa àárí inú mùsùlùmí lónìí tó ṣe kó dìbò bá wọ asínà tó tó gbá bọ́ọ̀lù àbá kó tó kírun àbá ní rí yóò kí o àwọn tí ò kí ọ̀tọ̀ ní tiwọn o àmẹ́lẹ̀ yìí yóò wo bọ́ọ̀lù tán àbókẹ́rẹ́yẹn yóò wo first half tán. Huh? ìmáàmù ọba àti jáde kọba àmẹ́jì jáde mọ́sálásí ọ̀nà wa sálù aláyókìtì ẹ̀. ẹ dákun ìfẹ́ ọlọ́run ló borí ń bẹ ní àbífẹ́ bọ́ọ̀lù ntọ́lọ́run wínú ká gbọ́yé gbogbo bi tí fẹ́ ọlọ́run bá ti forí sọ kínni tọ́ bá ti forí sọ nǹkan kan tẹ́mi rẹ fẹ́ kọ́ wa tẹ́ ẹ ìfẹ́ kínní yẹn bá pé aa kọ́ra bọ́n wọn bàjẹ́ wo bọ́ọ̀lù yìí èyí má rí wọn nara wọn baba kí ayé la tá a wá wò ẹ̀hẹ́ eléyìí yọ ọmọ pé òun ti ń di kínní ashaddu hubban lillah example lásán lè yín o torí mo rí i pé àwọn ọ̀dọ́ ni wọ́n pọ̀ mí. àmọ́ ká sọ ti àwọn bàbá àwọn ìyá wa náà àwọn náà ń gbọ́ wa ọ̀pọ̀lọpọ̀ lónìí ntá jẹ ntọ́ mọ́ jẹ ntá ya ọ jẹ kọjá bìkítà kìlọ̀ lọ́nfẹ́ èyí ń ná ashaddu hubban lillah ẹni tí ń wa taxi yóò kírun o àmọ́dìbọ́bá tó gbẹ́sẹ̀ kó lórí tọ́tù tó fẹ́ deliver fún ẹlòmíì nígbà ní ọ̀wà jàn gbogbo òun pọ̀ ìfẹ́ ntí ọ jẹ lọ borí lẹ́mìí ẹ̀ àbífẹ́ tọ́lọ́n. ẹ́n ìfẹ̀ǹtì ọ̀jẹ̀ ibẹ̀ yẹn ni ká ti assess ara wa kí n dá a dó lórí examples méjì yẹn kíkó wa náà lọ assess ara bíra rẹ̀ wò ah ọkàn mi ní n ṣe nǹkan báyìí ah but ntọ́lọ̀ ní n ṣe yàtọ̀ fún èyí tí ọkàn mi ń wù yìí tó o bá lè drop èyí tí ọkàn rẹ̀ ń yẹn tó o ṣe tọ́lọ́hún ló tó wà nù àwọn tọ́lọ́hún ròyìn pé amanu ashaddu hubban. níjọ́ téèyàn bá sì ti débẹ̀ kó fura sí rẹ̀ gẹ́gẹ́ ta wa ń sọ ẹ wá jẹ́ ká wa pẹ̀lú àwọn wo àwọn tó lọ yunifásitì tà nẹ́bì sallallahu alayhi wa sallam àwọn tà nẹ́bì train tà là ń sọ̀rọ̀ wọn lónìí. wọ́n ń pe arákùnrin kan ní hanbọ́là kí mo pè é hanbọ́là nínú àwọn sọ̀hádà nẹ́bù muhammad sallallahu alayhi wa sallam. hanbọ́là ó tó yàwó ni ó sì dájọ́ yàwó ó sì gbé handola gbéyàwó ìjọ tí wọ́n wá máa múyàwó wá yẹn pé àkọ́kọ́ oorun tí ìyàwó sùn ní ọ̀dọ̀ ọkọ rẹ̀ àkọ́kọ́ òru ọjọ́ náà tí handola àti ìyàwó rẹ̀ pé ìyàwó tuntun ọkọ tuntun tí wọ́n jọ wà ní lọ́kọláya. wọ́n gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ara wọn láti súnmọ́ rẹ̀ ni ọkọ àtìyàwó tó bá jẹ́ halali ara wọn. irú ipò báyìí ni wọ́n wà bẹ́ẹ̀ ni handola gbọ́ tí wọ́n ń kígbe ń ta pé anabi muhammad sallallahu alaihi wa sallam anabi lọ́lọ́run pé gbogbo ẹ̀yin mùsùlùmí àwọn kan fẹ́ gbógun wọ́n fẹ́ gbógun jàlú ẹ̀já lọ bá wọn o handola wa dìde kú lọ́dọ̀ ìyàwó rẹ̀ kọ́dà kò ti wẹ̀ jánábà handola wa jáde bẹ́ẹ̀. láti inú kínni láti inú yàrá ìyàwó tuntun hangola sì bá bẹ́ẹ̀ lọ́dọ̀ lọ kó padà wá báyàwó yẹn ma òun la nabi kí kí la nabi fi kí hangola sallallahu alaihi wasallam anabi ní kínni gasilu malaika gasilu janaba ti ń bẹ lára hangola anabi làwọn malaika wọn wẹ̀ radiyallahu anhu ẹ dákun kí ló lè mú yàn ṣèyí hùn bí e bá ṣe fi ọlọ́run tó góńgó lẹ́mìí ẹjẹ́ àkànpí ara wa bá a bá ń pa àwọn sọ̀hábé kí ló dé tí wọ́n fi gba wájú tọ́rẹ́ lomi bẹ́ẹ̀ lomi bá ń sọ̀rọ̀ àwọn sọ̀hábé lẹ́nu tí ó mọ̀ wọn rẹ̀ báwọn ti rí nìyẹn ìyàwó tuntun ó sì dìde lórí ìyàwó kódà kò rántí wẹ jánábà ó sì lọ bọ́ lọ́nbẹ́ẹ́ muhabbatullah n ti ń jẹ́ fi ọlọ́run nìyẹn kìí ṣe kákan máa wá pariwo ká wá tẹ káàdì olùfẹ́ ànábì olólùfẹ́ ànábì àyànfẹ́ ànábì àti gbogbo àwọn ọkọ tá a fi ń dáràn síra wa lọ́rùn yẹn torí bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ kú dákẹ́ jẹ́ ó tún sàn díẹ̀ àmọ́ èyí tó burú ni kéèyàn tó máa parọ́ nípa báyìí kí ni àkọ́kọ́ ń tà nẹ́bi fi tó àwọn sọ̀hábé oníkíni mahabbatullah wa rasulu ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ kíni àti ìfẹ́ anabuwa muhammad sallallahu alayhi wa sallam torí pé léyìí ní ọmọ propel èèyàn láti máa tẹ̀lé àṣẹ tọ́lọ́run bá pa àti tà nẹ́bi bá pa ó yàtọ̀ fáwọn àṣẹ táwọn olórí wa ayé bá pa tá à ń bẹ̀rù wọn tá à ṣe kíni ẹ́ tá à fẹ́ràn wọn bá a bá ti ní opportunity kínkínní nísìnyí láti rú àṣẹ ni ọ̀ya ni ẹ máa wo bẹ́ẹ̀ bá rìn lọ títì nísìnyí bí ọlọ́pàá kan traffic eh, wardrobe police kan bá dó mbẹ̀ nísìnyí wọn ká kú ní ọmọ eh, kọ́lẹ̀ tí o dé bẹ́ẹ̀lì tí o sáré torí wọ́n fa iná kọ̀ kìí ṣe pé ó tà tínú wù pé ìdè bẹ́ẹ̀lì yìí láǹfààní kan àmọ́ olóṣè àwọn olórí bú yìí nísìnyí wọ́n jáwé fún yẹn yìí nítorí ẹ̀ nù ọlọ́ni ẹ má bá òun ṣe bẹ́ẹ̀ ẹbẹ̀rù òun kẹ́ ẹ sì ṣe kí ni kẹ́ ẹ nífẹ̀ẹ́ òun ọlọ́run ẹ gbà pọ́ba tó tó sìn lòun. nínú tá a nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam tá a nẹ́bi fi tọ́ àwọn sọ̀hábẹ́ tí wọ́n fi yàtọ̀ sáwa àṣàjẹ́ alwudu wa sọ̀ráha alwudu wa sọ̀ráha gbogbo ntí bá ń bẹ nínú ẹni ká sọ jáde ká má ma fi gbogbo làwọn àgbàlagbà lẹ yorùbá ma wí ó fi tọ́ ó fi tọ́ dúdú àbí aha ó tó tọ́ funfun jáde náà àwọn sàbẹ̀ ò rí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam èyí tí ń bá ń bẹ nínú wọn nínà níta ẹ bá rí tí wọ́n ń sọ yatasawa lisanuhum wa qalbuhum lisanuhum aw alsinatuhum wa qulubuhum tatasawa ahọ́n wọn àtọ́kan wọn nǹkan kan náà ní máa wí. àwọn ò ní ìtawà kàkó sèlú lónìí gbà mo lò sèlú fún ni. ká tún fúnra ọ lẹ́gzámpù kan kódò òfin mọ́ bí bàbá ànábì sọ̀rọ̀ sallallahu alaihi wasallam wọ́n á jẹ́wọ́ ntí ń bẹ nú àwọn ẹni tí ó bá yẹ pé ntí ń bẹ lára ẹ̀ ò tí ì tán yọ jẹ́wọ́ fún ànábì àmọ́ yìí táwa bá ti rí àfa wa àbí mọ́mú wa kan àbí nǹkan ẹlòmíín fẹ́ lè máa dọ̀bálẹ̀ ó sì lè máa làánà ìmọ̀mú náà bí ọba sí ń bẹ̀rẹ̀ pé olùsìbá kò ṣe bẹ́ẹ̀ wọn níjẹ́ yẹn ọ̀rọ̀ náà lọ àwọn sọ abẹ́ ò rí bẹ́ẹ̀ ànábì náà fààyè ẹ̀gbà wọn pé ẹ̀wù ń ti bẹ̀ nù yín èyí bí ọba kú ká mọ̀ káfi lè tún yín ṣe àrántà ànábì fi kọ́ àwọn sọ̀hábẹ́ ni sallallahu alaihi wasallam àpèjúwe tí mo ní ká mú wa fúnra wa ọjọ́ ta kọ́kọ́ ta awú yẹn náà ká tún fi emphasize ẹ̀ mọ́ pé ìfẹ́ràn ọlọ́run gbogbo aláàmà hadithi tá nàbẹ ni la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min waladihi wa walidihi anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹ jẹ́ n wí fún yín èyàn ò tí ì di mòmìnì òdodo yàtọ̀ fún mòmìnì òdodo àwọn mòmìnì gbàtà ẹ̀ bá sayẹyẹ amọ̀rọ̀ àwọn mòmìnì bẹ́ẹ̀ mòmìnì aláyẹyẹ àmọ́ bíi ti islam tọ́lọ̀ ń pè wá sí gan ẹ̀ ní ríru wọn bẹ́ẹ̀ kọ́lọ̀ ń kọ́ sọ wá ń bẹ́ẹ̀ anabi ní mìíràn bá fẹ́ jẹ́ mòmìnì òdodo ó létí ìdí mòmìnì òdodo títí tí kínní tí fẹ́ òun anabi and by extension ìfẹ́ ọlọ́run bẹ́ẹ̀ bá fẹ́ràn anabi yọ fẹ́ràn ọlọ́run níta anabi ń wí nìyẹn tí fẹ́ yìí ìfẹ́ ọlọ́run àtànẹ́bì yóò fi borí lọ́kàn rẹ̀ ju ta ni lọ ẹ̀wọ̀n tá ànẹ́bì wí ànẹ́bì ni tó fi fẹ́ràn wọn ànẹ́bì ju kí ni mẹ́wàládì ọ fẹ́ràn ànẹ́bì jọ ọmọ tó bínú lọ. sallallahu alaihi wasallam kọ́dọ̀ ọ fẹ́ràn ànẹ́bì mẹ́wàlídì ọ fẹ́ràn ànẹ́bì ju bàbá àtìyá tó bí ọ lọ. ẹ jẹ́ ká máa rántí bí mo ṣe describe fi ọlọ́run àti fi ànẹ́bì o èyí wọn ò pé ẹ̀yìn tó ma ṣe fún yàrá àti bàbá rẹ̀ ma lọ gbé e sí mọ́sálásí kò fi ń fẹ́ràn ọlọ́run ìfẹ́ ọlọ́run ni pé ńjọ́ tí ya àti bàbá bá ní yà sí àyín tọ́lọ̀ ní àyín mo fẹ́ kọ́ yà sí èwo ló ṣe. àwọ̀ ìfẹ́ wàhálà o súnà súnà tó ń bá kì í má tẹ̀lé wọn mọ́ o ọmọ alọ pẹ́ mọ́sálásí ọmọ ọdún mélòó ni ọ́ ńjọ́ tóbi bá bá bi àmọ́dé bẹ́ẹ̀. Ah, kéèyàn sọ ah, ẹ dákun ìyá ẹ dákun sẹ́rí pé ìǹta ìǹta kò yín èmi sọ ọmọkọ́mọ fún yín ah, àmọ́ ibi jẹ́ ní kú òyì ibi tọ́lọ̀ ní kí n wà nù o ìlè fi tọ́lọ̀ ńlẹ̀ kí n gbọ́ ti yín ìtumọ̀ akẹ́nu mi wà lídìí ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run àtànẹ́bí jù tani lọ ju òbí rẹ lọ ká gbọ́ yé kìí ṣe pọ́lọ̀ ní tẹ́ fáwọn òbí yín ẹ máa kó fóun àmọ́ níjọ́ tí fẹ́ òbí tó bá fẹ́ forí sọ kínni. So ìfẹ́ tọlọ́hún a bó ti lè wò kéèyàn fẹ́ràn òbí náà tó èèyàn farabalẹ̀ sọ kuraani ní ma sàṣà sí wọn kọ́dà bọ́ bá sọ̀rọ̀ nǹkan nínú inú suratul Luqman àmọ́ la tuti'huma kuraani ní bí wọ́n bá débi wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilmun fala fala tuti'huma ọ gbọ́dọ̀ ṣerú mistake bẹ́ẹ̀ o pé ah, àwọn bàbá wọn ní njọ tọlọ ń bá ba ṣe báyìí tí baba ní ma ṣe èwo ló ṣe ń bẹ njọ ń la mọ ta lọ fẹ́ràn jù inú Ọlọ́run àtòbí rẹ̀ ìtumọ̀ nípa báyìí nígbà tá anabu muhammad sallallahu alaihi wa sallam sọ hadithi fáwọn sọ̀hábẹ́ eléyìí tí mo ń sọ yìí kí n fi nǹkan kan ṣẹ̀rí rẹ̀ ọ̀kan nù àwọn sọ̀hábì anabu muhammad sallallahu alaihi wa sallam torí bá anabi ṣe tọ́ wọn ká máa rí kí ni impact rẹ̀ lára wọn. ọ̀kan náà sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam inú ọmọ tó gbọ́ ti ìyá tó gbọ́ ti bàbá ni tí gbogbo ògbóró mọ́kà náà mà bẹ́ẹ̀ ìyá rẹ̀ wá fẹ́ lo opportunity a kò sí ti ń wí fọmọ mi ṣáàdù yọ gbọ́ àwọn èèyàn wá ní ìyá ọmọ rẹ ti ń tẹ̀lé muhammad ìwọ nìkan ló lè pé ó kù lẹ́yìn tí ó gbà tọ́ra àwọn ọmọ bó ọba fẹ́ ń ṣépè fún ọ má tẹ̀lé muhammad ma sallallahu alayhi wa sallam padà síbi ó sà ah, ìyá ẹ ní iṣẹ́ mi tẹ fẹ́ bẹ̀ mí ó ní tó ń ọ sí náà nù. sallallahu alayhi wa sallam padà síbi ó sà ah, ìyá ẹ ní iṣẹ́ mi tẹ fẹ́ bẹ̀ mí ó ní tó ń ọ sí náà nù èyí tẹ́ wá wì yìí ó lé o sáàdù ni kò ṣeé ṣe ìyá gbogbo nǹkan mi tẹ́ bá ní muhammad gan kọ́ mi pé kí n bọ̀wọ̀ fún yín kí n ṣe gbogbo ntẹ́ bá fẹ́ lọ́rọ̀ ta yé yìí àmọ́ kí n má tẹ̀ lọ́lọ́run tà nábì má a kò ṣeé ṣe ìyá o ìyá wa ní ẹ̀ẹ́n ọ̀dà òun ó sì sọ ló kọ́ bú ní gbogbo gbòòrò mọ́kà yìí yọ wà nù tàn pé ọmọ tó pàyà rẹ̀ ní sáàdù tẹ̀ ń wò ní inú tí ó sì burú jù ní ọ̀dọ̀ ni kí wọ́n fi ró èbú bẹ́ẹ̀ bú yẹn kí wọ́n fi ìyá yẹn àbí bàbá yẹn bú yẹn ìyá ìwá ni tó kù ni pé òun ò ní jẹun mọ́ títí tó fi kú lẹ́yìn Muhammad sallallahu alaihi wa sallam oúnjẹ àárọ̀ dé wọ́n gbé oúnjẹ fún ya ìyá ọ̀jẹ̀ wọ́n gbé tọ̀sán dé ìyá ọ̀jẹ̀ wọ́n gbé talẹ́ dé ìyá ọ̀jẹ̀ odijọ́ kejì odijọ́ kẹta ìyá ń dákú wọ́n rọ mí sí lérí tó ń dìde ṣé sáádò tí kú lẹ́yìn muhammad kọ́ ma kú o ọ̀dà àwọn òsì ní jẹun náà nígbà sáádò wa rí báyìí àánú tó wá ṣe sáádò gẹ́gẹ́ bí ọmọ dáadáa pẹ̀lú níta nẹ́bẹ̀ kọ́ wọn kọ́dà bó bí yẹn ṣe mùsùlùmí kọ́dà bó bí rè sọ̀nsún náà ẹ̀yin wò pé o ànẹ́bẹ̀ ọkọ wa ntí ń ṣe mo ti wí wọn o ìyá ni bàbá sì ṣe bẹ́ẹ̀ ibi ọ̀pọ̀ àwọn tóun ó fi kú gbogbo gbòòrò mọ́kà ọmọ wa pé ọmọ bú lọ́mọ òun ó sì gbẹ̀mí lọ́rùn ya rẹ̀ sáàdù wa rí i pé ọ̀rọ̀ débi tí kóun ó declare kíyà yìí ọmọ bọ́rọ̀ bá débẹ̀ sáàdù wa ní ìwọ ìyá mi mo fẹ́ràn rẹ púpọ̀ ìwọ náà mọ̀ gbogbo mọ́kà náà mọ̀ ìnáwó fífẹ́ lù ọ báyìí. àmọ́ wàláhì òun búra ló kọ́ lọ́hùn ebi nìkan ní ń pọ́ lọ́ndákú lọ́ndájí èyí wò pé kí n kó lẹ́yìn tọ́lọ́hùn àti tànàbí tọ́ba pé mi àtù nafsin ọgọ́rùn-ún ẹ̀mí lọ́lọ́hùn fún ọ tí n wá ń wo lójú ara mi tọ́ mi kọ̀ọ̀kan gbogbo ọgọ́rùn-ún bọ́ lára rẹ Muhammad wàláì bọ́lọ̀ ń bá fún yín lẹ́gọ́rùn ẹ̀mí tọkọ̀ kan ń yọ lójú mi tí mo rá sàrà ìlú tí ń fa ayọ̀ báyìí tí gbogbo ọgọ́rùn lè jáde ẹ̀mí kò lẹ́yìn muhammadu sallallahu alayhi wa sallam à ah, ńgbà ya gbọ́ báyìí ìyá ni wọ́n gbóúnjẹ wa ah, kí ló kù eléyìí ni ká mọ̀ ní ti ń jẹ́ fẹ́ ọlọ́run àti tànẹ́bì nù kò kí a mọ̀ sí dáadáa sáwọn òbí àmọ́ níjọ́ tí fẹ́ wọ́n bá fẹ́ forí sọ kí ni ẹ́ ìfẹ́ tọ́lọ́run àti tànẹ́bí ẹ̀hẹ́ ibẹ̀ látò mọ mọ̀mìnì gidi. so gẹ́gẹ́ bí eléyìí tá a wá ń sọ ní nọ́kítọ̀ kejì pọ́ìntì kejì ni pé anabi fi kíni kó àwọn sọ̀hábẹ́ asọ̀ráhà kásán ti ń bẹ nú ẹni káma máa wí nǹkan mí kó ìpọ́tọ̀ lè ti ń bẹ nú. Umar ibn al-Khattab radiyallahu anhu ọwọ́ agbó àdìsí anabi yìí ká anabi léèyàn ò tí ì di mọ̀mìnì òdodo àfi kó fẹ́ràn gbogbo èèyàn kódà kó fẹ́ràn anabi jẹ̀mí ara ẹ̀ lọ sallallahu alayhi wa sallam fẹ́ràn ẹ̀jẹ̀ mi ara ẹ lọ ìtumọ̀ ẹ̀ nu o èyí kọ́lọ̀ ní ilé tó ọkọ̀ ànábì ni ọlọ́ kọ́ fún kò sí ní ànábì ó fi ilé rẹ̀ ṣe àbí lexus ni ọ̀rọ̀ àfa ànábì kò sí ní tí ó fi ṣe kọ́dà ànábì lé wọ̀ níbẹ̀ bá yọ zàkó owó yín ẹ gbọ́dọ̀ pín kanran wọn ànábì sallallahu alaihi wasallam àbí ọ̀tán tábà pé bọ́kàn dọ́gbọ́n kalẹ̀ kí àwọn èèyàn rẹ̀ ọmọ rówó ni ànábì ní bẹ́ẹ̀ zakatọ́ jọ́ràn èèyàn bẹ́ẹ̀ lé sàrà bẹ́ẹ̀ bá Muhammad sallallahu alaihi wasallam èèwọ̀ ni so ká mọ̀ gbọ́ yé pé ìfẹ́ ọlọ́run ìfẹ́ ànẹ́bí àbí ọlọ́run ọ̀fẹ́ àṣẹ dáadáa fúnra wa mọ́ ànẹ́bí ló ní a máa kó fún un bọ̀tí tọ́lọ̀ ń fẹ́ lò ní pé ńjọ́ tí fẹ́ ta ni ìfẹ́ ọlọ́run àti tànẹ́bí bá forí sọ ìfẹ́ nǹkan mi àbẹ́lòmí ta lọ fẹ́ gbé síwájú. Umar ibn al-Khattab gẹ́gẹ́ bá ànẹ́bí ti kọ́ wọn ní ti ń bá mi sọ jáde ibi àrùn bá kù sí ká ànẹ́bí ọmọ kọ́ wa ní tí ọba ṣe sí. Umar wa padà lọ lé ńgbà tí Umar gbádìí Umar wa lọ ṣe tẹ́sítì fún rẹ̀ báwọn sọ abẹ́tì rí nu bí wọ́n bá ti ń gbọ́ nǹkan kan wọ́n sì máa lò ó alantan nabi fi kọ́ wọn sallallahu alaihi wasallam wa bẹ̀rẹ̀ sí ní ṣèdánwò fún